ló tí èrò tó ìtajà ìbáyìí. wọ́n wá bẹ́ẹ̀ bo tíǹkì lọ́ṣẹ́ ẹ ṣe. kí lè ẹ má wọrí kejì ń wà kó tẹ̀yìn bá fẹ́ kẹ́ sọ fún mi. so báwo ni rí ṣé máa lọ drop mi náà báwo. no you understand um, onílé ní bulletin board ìṣẹ́rí ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ kọ̀ọ̀kan ó ní nǹkan kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ こ àwa náà lè bí àfojú rí i níta àtúnṣe kù ìyá oníjàgbé o sọrí kùrukùru tó bá rẹ̀rù wà lójú mi bọ́bọ́ yá kùrukùru ó lọ ará èrú ó rí làlátà náà sì rí pẹ̀lú fọkànbalẹ̀ o ìyá yóò ní jọ gbé bọ́bá aláfọbàjẹ lòun olóyè lèmi náà lù lù yìí olóyè mi sì dàńtọ́ mú ẹ sọ olóyè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà ìwọ sá fọkànbalẹ̀ ẹ ṣe fọkànbalẹ̀ ẹ bá jẹ yàrá ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba gbèmí gbèmí gbèmí lọ́nà ṣé ti ń dùn ọ ni. èyí tó ju ẹbẹ̀ gangan ńgbà tí ń gbẹ ọgbẹ dáadáa ọwọ́ ń gbẹ bí ẹ ti yọ nǹkan lára rẹ̀. gbogbo àbí a máa yẹ ẹ̀ka mi lè rè é ilé lórí burúkú rẹ̀ ìyá alájà ẹ̀yìn kan ní ọ̀sẹ̀ sùn ó ti jẹ sùn. bàbá lọ́nà kò bọ́ yẹ òǹjábọ̀ kan wọ́n sọ fún kọ́lọ́yẹ ní ìlú yìí mo ti sọ lóye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀yà ìwọ ìwọ ọ̀yà wọlé ẹgbẹ́ afọbajẹ ẹgbẹ́ bọ́dẹ àní ẹjọ́ pa mí ọyọ́ pa mí pọ̀ ẹjọ́ pa mí tó pè mí náà pọ̀ àní ẹjọ́ pa mí ẹjọ́ pa mí pọ̀ ẹjọ́ pa mí pọ̀ ẹjọ́ bẹ̀rẹ̀ lórí burúkú ẹjọ́ pa mí ẹjọ́ pa mí. ẹjọ́ pa mí. olú nílẹ̀ àti wàá rí o. ẹ rí afọbajẹ. aláàárẹ̀ ìrọ̀lẹ́ bọ́mọdọ̀dọ̀ wọ́n gbọ́n jáde ìyá ó dà kó sinẹ́ pápá bora. ọ̀rẹ́ pápá bora. bẹ́ẹ̀ ni ìyá. bẹ́ẹ̀ ń tọ́ gẹ́rẹ́ tẹ fi ń sọ̀rọ̀ tó ti gbé jù báyìí lọ. iná ló parí ògìjà tó sọ. ẹyin ọ̀pọ̀ ìjà ọ̀yá ìpápá tó dògbò náà ẹ̀yin náà kọlu bọ́ ẹgbẹ́ bọ́dẹ níbo ló lọ gbà ọ̀yá mo lè yá gbà ẹgbẹ́ àgbà pẹ̀lú ẹ̀yìn. ẹ dákẹ́ ẹ dákẹ́ gbogbo báyìí. níbo ló lọ gbà ọ̀yá mo lè yá gbà ẹgbẹ́ àgbà. É ká lọ. mo kì í tí ò bá ṣe orin kẹsì fún mi jókè ní àná yìí wílé tí mo ṣe mú oníṣẹ́ ṣe ní ojú ọjọ́ tí èmi àti àjẹpẹ́ ta wá sọ́dọ̀ yín. Ah, ẹ gbọ́dọ̀ ní mọ́tò ṣe lé yìí nínú kò mọ gbọ́ fẹ́ẹ̀lì ìròyìn kan ní wọ́n yẹn ti dábàá. àbẹ̀ àìfà fún mi. adéwòlú ni fáwọn babaláwo gbé sáfẹ́ lẹ̀ níwọ̀n òní fún ààrẹ tó ti dàgbà òde tó túmọ̀ sí pé òní òbí torí bọ̀. ẹni fa forí ifá ògún mi adéwọ̀ ló bá mọ̀ ẹ̀sìn lọ́fọ̀ọ́rẹ́ ifá síìkì. lọ́nà òun. bíbọ̀ bá síìkì sọ́wọ́ sáré ni àjẹpẹ́ tí ò dákan ẹ̀wẹ̀ dákan bá a bá da ìtú ọ̀yàn wà ní ìtú wa. ọ̀rọ̀ ẹ ti gbà mí o ọmọ èké bá sáré bọ̀ ọgbà àbí ní tí a sáfì fún ẹgbẹ́ bí àfọ̀bàjẹ́ bá lè bá mi ṣe sílẹ̀ gbogbo dáradára. ẹ kọ́kọ́ fi sí bá lẹ́nu. iṣẹ́ kí n mo ṣe fún ọ tó fún lọ́dún lẹ́ta ọ̀rọ̀ sọ́mọ̀ pé ẹ bá dáwọ́ eléwo láàrin ìta ti di gbàgbàdà tù ẹ̀wọ̀n ni wòmí lọ dá owó ìpadà sí bí o ti ní ẹni tí bá mú òun náà láfi sórí pò kó sì jẹ́nu. èmi náà mọ̀ pé lọ fi àmọ́ ibi tẹ́ ẹ bá wà tí yóò lè gbà nǹkan tí tí ó jẹ́ òye tẹ́ ẹ jẹ gangan àfọ̀kàjẹ́ bẹ́ẹ̀ ni ẹ bá rí lẹ́yìn ẹ sì pé gbà náà o pé babaláwo yóò ní o èmi lọ fẹ́ dá ọkọ̀ wọ́tàn. àjẹpẹ́ bí àjẹpẹ́ bí. àjẹpẹ́ sóògùn tọrọ tá a bá ju ọbẹ̀ sílẹ̀ gbàgbà ibi pẹlẹbẹ ní ọmọ ìfilé lẹ owó ọwọ́ rẹ lọ dá padà sí bí o ti wù ìyẹn mo fi ọ ajá sí inú. ìyá ń jẹ́ ọ̀ ń jẹ̀kọ aṣọ rẹ̀ pọ̀ ń jàparò owó tìdítìdí òye lórògbò jẹ àwa ní ká bá ọ ṣe kọ́ fowó tún ọ ṣe kí ọ̀rọ̀ ẹnu ẹ kó yí padà ọ̀rọ̀ ẹnu ò yí padà wá sọ̀rọ̀ sí mi sàkà ìtàkùn tó bá ní kéde ọmọ tó kí àlọ́ tó ń dẹ́rẹ́ nílọ oyè yí èmi ni wọ́n jẹ èmi mo sọ bẹ́ẹ̀ fún tó bá ti rọ̀ lókè wọn fọ̀ kọ̀rọ̀ bẹ́ẹ̀ mo sọ fún àjẹpẹ́ àjẹpẹ́ àjẹpẹ́ ni sọ̀nà pẹ́lẹ́ mi lẹ́wà ajájọ́ máa wọlé tẹ̀kù yọ fẹ́ jẹ̀wẹ̀ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ ṣé lẹ́jẹ̀ ń létọ́ ọ̀dà sí la ni pa ọ ó lè ṣe kankan lọ́kọ́ ọ̀dẹ́rù ara mi tó fẹ́ tu ìwọ mm. ìwọ mm. ah ẹyẹ àjẹkí olókùn ọ̀bàràdà ìjẹ̀wọ́ mo lè jẹ́ fún ọ̀dà náà ìjẹ̀wọ́ fún ìwọ èmi lówó bẹ́ẹ̀ mo sọ fún ọ ohun tó lówó bá ṣe tilẹ̀ ní ògbè. wàá gbọ́ òkè nìkan olówó ń duye olóògùn ń duye olóògùn polówó ni o. ẹ ọ̀dà ẹ jẹ́ kẹ́mìkan pẹ̀lú kan. ṣé bójú ẹsẹ̀ rẹ ni. à ń ṣe wí tiẹ̀ náà rè. jájọ fúnra wa ń jọ méje. jọ méje mo fọ́n jọ mẹ́ta. ọ̀dẹ̀ mi náà fún ọ lọ́la. òní. àwọn aráàlú ìburú o ládùúgbò bẹ́ẹ̀ ṣe náwó tó nù lùi ẹ̀ ń fọmọdé lówó ẹ̀ ń fọ́gbà lówó ó lé léyìí o tó bẹ́ẹ̀ á sì wọn á ní ká ń ṣèkà ṣé èyí táwọn ṣe é sì kò ti kọjá kéèyàn ṣèkà fún un ẹ wo ibi tọrọ wá sí i a lè máa káwọ́ pé ká máa wọ̀ lójú ká máa wọ̀ níran o kí lẹ fẹ́ ká ṣe fún ọmọ ọba lọ́la. ọ̀rọ̀ yìí lè kọjá bẹ́ẹ̀ sí mu torí èmi àti afọbajẹ àjọ mú nǹkan lẹ̀ aléríkú mọ́ra wa gidi ni àmẹ́mi fi yé afọbajẹ pé bí tọ́ bá kúnnú gbá ẹni tó tú bẹ́ẹ̀ ò lè dá mi. bá jẹ ni mo fẹ́ kí ìyá gbogbo ẹ̀ jẹ ẹsẹ̀ tí gbogbo wọn ṣẹ̀ ni mo fẹ́ fi yẹ̀ torí òun ni olóyè àgbà tí ọ̀gbìn báwo bí mo bí mo ṣe lè bẹ èṣù lọ́wọ́ ẹ̀ sí kọ́kàn tí ẹ̀ ṣiṣẹ́ tó bá ti ṣiṣẹ́ tí gbogbo aráàlú rí kó yẹ̀ yẹ́ ni tó ti rí bálẹ̀ sí ni níwà àmọ̀ bí mo fẹ́ gbà wọlé. bó tèmi wò ní pé kí ká pààyàn sí náà. ọ̀nà lọ́la alẹ́ ọ̀wọ̀ àmọ́ ibo láti rí ìyàn torí èèyàn bá kú sí i lọ́rùn wọn ò mú lápáyàn ẹni wọn bá sì pààyàn nù ní ìtura yìí pípa ni wọ́n pa bí wọ́n bá wá pa gbogbo aráàlú ọmọ pé òun gan lápáyàn o èmi ò tún wá mọ ibi tí ń gbà wọlé àmúgbò láti lẹ́yìn tá pa. ẹ wo inú kékeré ni ẹni tí mo kọ̀ wọ́n pé iṣẹ́ owó ni tí ó wà nílẹ̀. ẹ̀yin náà mọ̀ ọ́n èèyàn ò lè délé kú owó ní ti owó ń bẹ bó bá jẹ́ tówó owó ń bẹ àmọ́ kẹ̀kẹ́ ṣẹṣẹ́ kí sẹ́wọ̀n ní tì tówó ti wà lẹ̀ ẹ̀kúnbẹ́lẹ̀ àgbẹ̀kọ̀ ẹsẹ àtúntò èmi fọkùnrin kó lè mọ̀ mí dáadáa. jẹ́rí ẹ̀yin tẹ́ ẹ̀ jọ ìwọ ló ń dùn. owó tọ́jẹ́ pàtì náà ló kú owó ń bẹ́ńlẹ̀ àti máa ná kí nǹkan máa ná ṣé ẹ mọ̀ pé wàhálà lásán ni owó níná gan fún rẹ̀ kéèyàn kàn gbọ́dọ̀ mọ wọ́n gbà wọ́n gbà wọ́n gbà béèyàn bá ṣe bẹ́ẹ̀ fẹ́yàn hundred ṣé mọ̀ pápá òun. owó ní ìṣòro tiwa tá a bá ti lù wá owó wa ń bẹ́ńlẹ̀ ó ti tán àwa ẹlẹ́dàá mi ọlọ́run ẹ̀rọ ọkọ mi o ẹlẹ́kùnṣẹ́ bá rí ni lájà ọmọ mi. ẹni àjà. èmi ni. ìkúnlẹ̀ abiyamọ ohun olóró abetí dídí. kí ló ṣẹlẹ̀ sí. mo rí afọbajẹ ni mo rí o ó ṣe ń kú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ń ṣá bó ṣe ń ṣá bẹ́ẹ̀ ló ń kú. tálẹ́gbẹ̀. lájọ ọmọ yín. ẹlẹ́dàá mi o ẹlẹ́dàá mi o níbo lẹ kọ̀ọ̀rọ̀ lẹ̀ ọlọ́lẹ̀ rẹ̀ dà. ilé àfọ̀bàjẹ́. ẹwà ẹwà ẹwà. pé kí ló tún dé. ẹlẹ́dàá mi o. ọmọ òpẹ́ kú. sọ́rí tí mo lè gbà yín ni. ẹ má fẹ́ lọ́ bá o ẹ bá lọ yóò pa yín sí. orí mi o jẹjọ kúkú pa mí. ẹ lọ gbogbo ilé àwọn olóye ẹ ké sáwọn aráàlú àwọn náà lè gbèjà yín o. Ah, ọlọ́run o kùrùkùrù lọ bá o. ẹ gbà mí orí mi o ọ̀rẹ́ ah, dà mí mo ṣàánú bí ah, àbọ̀ bá yìí. àjẹ pẹ́ lọ ọjọ́ pẹ́ àjẹ pẹ́ à. ẹ má dúró tọ́ba tọ́ba mú yàn àjọ pààyàn náà ni ẹ má dúró. kí ni ọ̀hún dà. ọ̀hún dà. mi ò rí wọn. o ò wọn bí báwo. mi ò rí wọn. ooo síbẹ̀ ló ti bọ̀. ó yà ní sọ bẹ́ẹ̀. ìlú sọ pé òní wọn fún wọn lọ sí. kìlì. baba. a gbẹ wọn bẹ̀rẹ̀. ẹ jẹ ẹ ti jẹ ẹ ti jẹ ẹ ti jẹ ẹ ti jẹ ẹ ti jẹ. baba mi. bami. baba. bami. bami. baba. bami. bami. ẹ ẹ ẹ ká ẹdẹbẹ ọdà. olórí ibú tó bọ́ ní ibú sọ ẹnu ìyá yìí ló kú sí ẹ bá pààyàn kúkú ló fẹ́ máa kú ìwọ ti kú. kẹlẹ sa kàfílà bí ọ̀rọ̀ àwọn táyìkọ yìí ṣe jẹlẹ ṣe gbọn. ẹ pẹ̀lẹ́ jẹ́tọ̀lá ẹ jẹ́tọ̀ ó ń ṣiṣẹ́ lọ́wọ́ lẹ́kùn yìí ṣé ẹ̀sán mú pé gbogbo ẹni fẹ́ ká sọ̀rọ̀ ẹ a sọ fún torí pé iṣẹ́ tó fẹ́ ṣe pọ̀ àwa ni àwa ọmọ fún lábọ̀ tàbá bàbọ̀. àwọn èèyàn tí mo bá gbé um, gatekeeper mi hmm. kàfílà ni ó máa ń dáná fún wa um, ẹnì kẹta mi iṣẹ́ méjì ló máa ń ṣe fún mi ó dẹ̀ tún máa ń keep garden ó máa ń tend garden. èmi tiẹ̀ ní igbákejì mi. igbákejì kọ àwo kẹta lè ẹ wo ẹ mọ̀dá mọ̀dá sẹ́rẹ́ mi mò dáná jẹnu ilé mi ní kú èmi sì lórí inú ilé yìí. ó ti bọ́ yín ok mo ti bọ́ yín ok so um, àwọn ni mo bá gbé actually workers mi wọn but um, the ẹbí mi ni mo wọ́n ṣe they are part of my family màá kàn fẹ́ kí gbogbo yín jọ gbé pọ̀ ní rẹ̀ pọ̀ uh, so tí ẹ bá fẹ́ jáde hmm, ìyá lè fi kan náà àwọn mọ́tò gbé yín jáde. yes sir èmi èmi ti ẹ̀ wò kankan ẹ má bínú sir mo rò pé irú jẹ́ tán bóyá kò wọ́n kúkú dúró sí garden tiẹ̀ kó mọ̀ ṣiṣẹ́ tẹ́rí irú bọ̀dá yìí káwọn mọ̀ sí driver tẹ́wárí àti tí ń wo yá onímọ́tótó ni wọ́n ẹ̀rí pásọ funfun náà wọ̀ wọ́n lè mọ bá gbogbo wa fọ asọ́nu lé. ẹ ah, eh, dà ó dà eh, torí mi sọ bí ẹni tí ò lọ́pọlọ. ah irọ́ ah ayé tó bẹ́ẹ̀ sà. bọ́bọ́ yìí lè máa dry ẹ eh, ó lọ school ṣé bí èmi àti ẹ̀dẹ̀ ti sọ pé wà fara sí school bẹ́ẹ̀ sà. ọ̀rọ̀ tí ìgbà tí èmi àti ẹ̀ pàdé máa rìn. mo rántí sà. mo dẹ̀ bí ẹ pé ṣé o kàwé ọ̀rọ̀ tí mo sọ ni pé o kàwé. ẹ ẹ ìrántí kàwé kàwé. wọ́n á ní ṣé wàá fẹ́ kàwé kí ló sọ pé ó ní sẹ́tọ̀ ọlọ́run fi ràn kálù ọlọ́run fi ràn pé ọlọ́run ò fi ìwé kíkà ràn ẹ́ bẹ́ẹ̀ ni ṣe bọ́lá fi ìwé kíkà ràn wọ́n. bẹ́ẹ̀ ni sir that's the right way. wọ́n fẹ́ padà lọ school so kò lè drive. kò lè ṣiṣẹ́ driver. èmi wọlé lọ. ẹ ṣe kọsà. ọlọ́run kàfílà. I want spaghetti and um, cold spicy spice ẹja sí fún mi. Um, uh, you know what you do for me too? I want I want spaghetti. Hey, ẹwọ ẹwọ bí ẹkan rẹ níbi ọsẹ ẹwọ ẹni ẹyìn sẹni kẹsẹ pé ó fi bẹ́ẹ̀ mọ oúnjẹ sí kankan tó bá sún oúnjẹ fún yíyọ níjà. ẹ má ẹ tún fi wọlé o ẹ tún fi wọlé torí ìlú ìtara àdúgbò tó ní ìgbà kan ẹ tún wọn láti fẹ́ ó kéde ẹ pẹ̀lẹ́ gbọ́njẹ tán wà. ẹ máa bí mi ẹ ṣe gbọ́njẹ wá nírọ̀lẹ́ ṣé tó ìgbà tó yẹ pé ìyàgò ìgbà tó ń yọ làwọn ẹgbẹ́ ti ń jẹun àárọ̀. èèyàn hmm. jókòó látàrọ láìjẹ pa wàá náà wẹ ẹ wá ní jẹ tán kọ ẹ yín káàkiri nígbà tó ìwọ̀nba kọ́ lèèyàn tó bímọ ẹ máa bí mi ìjà tán ni mo wọ ọrùn ni kò sí kọ́ mọ́ gé nígbà tó ẹ kọ́ ti tóbi jù ọmọ yìí káàkiri inú lé ni. olókùkù mọ̀ ságbóúnjẹ rẹ̀ rèé ẹ bá ń gbóúnjẹ gàrí. tiẹ̀ náà mo sì ń ṣe o. ẹ bá ta kí ẹ ọlọ́run tí ẹni mò ń ṣe. ẹ má ṣe tèmi o ẹ ẹ ṣe tara yín o oh. gbàdé tó gbà tó kẹbi dáná mékọ̀pù lẹ́mọ̀ sí káàkiri. ele furọ ele furọ ẹ bá mi sí. ele furọ. fọ́ọ̀bù náà ẹ gbọ́dọ̀ mo lóye mọ́kànlá ele furọ mọ́ kàfíà rẹ̀ ló kọ́ mi àbí. kàfíà rẹ̀ bi ti bó o. ìwọ tó yẹ pé ńgbà tó dénú ilé yìí níṣẹ́ ló dàbí túṣe mẹ́fà tó láìsí o ṣeun ṣe bẹ́ẹ̀ ló ti ẹ̀jẹ̀ mo fara jẹ ìwọ tó gbọ́dọ̀ torí ẹ̀dá mi pé kọ́yọ̀ náà kúkú òkè nǹkan. ojú ara hmm. ẹ wo dákun lọ́ba mú omi wá nulẹ̀. kí tó lọ mú mi wá fún àmì. ṣé ọ̀dà àlè ránṣẹ́ mọ́ ní ìsìn ìgbéraga ti bẹ̀rẹ̀. Ah, elefo ìwúlò dúró àbí oúnjẹ bíngò yìí kò sẹ́ran bẹ̀ ẹran méjì ló fún kejì. ẹ orí rẹ ló bá wà eh, eh. nítorí rẹ mú omi. Ah, ah, ọjà dá sí ọ̀rọ̀ mi mọ́ o ṣé èmi gbogbo oúnjẹ fún ọ ni kí n tèmi. ẹ̀yin ele flow ele flow. sọ mo lè kọ́pọ̀ ele flow sọ̀rọ̀ rẹ o àfi ẹ̀rẹ̀ ló fọ mi o. arúgbó sobi àfi ẹ̀rẹ̀ tọ́jà ti tán gbá yín lọ́wọ́ rọ̀lẹ́. ẹ̀yin náà bẹ̀rẹ̀ lọ́wọ́ bẹ̀rẹ̀ ṣé èmi mo gbóúnjẹ fún abẹ́ máa wò mí máa wọ́n ṣe náà ni wáyé ìgbà tí bí àrùn ti fẹ́ overtake ojú ọ̀nà kí èmi mẹ́ràn kan sí mi gbogbo ẹ̀rọ bá wá gbé abájọ <laughs> èèyàn tó wọlé kan pé ọ̀sán orí bí ìgbà téèyàn náà kú kókè. egbò ara. egbò ara ìwọ́n lọ́mọ pé wọ́n ara tó bá yẹ kó ọmọ mọ̀láìkà tó da ọ yẹ kó ọkùnrin lẹ́jọ́ nílé o. bísí báwo. tí àwọn owó gíláàsì kan tó kó ni ọ̀dà mi ẹran tí ń ṣe nǹkan oṣù. ẹjọ́ ẹ̀kọ́ òkèlè wọ́n ti ní tẹ́lẹ̀ bá ti pẹ́ lé báyìí alájọbí ló máa ń kú. ìwọ tí ẹjọ́ gbà tó ń mú ẹdínú ilé ìyàwó wa náà mú ẹdí sí. tẹ́jọ́ ilẹ̀ kẹ́ ń ṣe ló tì kì báyìí mo ti wá sanra sẹ́kẹ̀ẹ́ sí àrílẹ̀ kẹ mọ́ o wá ń ṣètò ìlàgà sí wa o ń fẹ́ bọ́ra. ọ̀ mọ pọ́n ṣe sọ́jú ìlà mi báyìí tó fi jẹ́ pé ó padé wọ́n ṣe sọ́jú ìwọ́ tó yẹ pé kọ́ jẹ́ gbogbo ẹ̀ ọ kí ni ìyàtọ̀ tọ́ olùsí ọ̀dà bí. wọ́n bọ́ bó bá wọ ọ lọ sí rẹ́kọ́ọ̀dù kí ni. Ah, ọ̀gá bàbá àdásí. bàbá jẹ́ kí tọ́ ẹnu rẹ̀ àlùbọ́sà àdínà sọ́kà lọ́rùn sáá. àwa sì mọ̀ tán ńgbà tó ga kó wa àti ìkejì rẹ débi ọwọ́ afẹ́ máa ṣe àsọmú káàkiri àdúgbò <laughs> wo mi ilé tèmi sáfẹ́ sọ fún ọ ni pé mọ́fìlì ọ̀gá parọ́ fún yẹn pé ìwọ lọ ní o. kò mọ̀ dá kí ayé mọ̀ màá sí ìrọ̀lẹ́ yìí wọn. so torí pé o ti mọ bí wọ́n ṣe kó wa dénú lé ìwọ́n jẹ́ kí tọ̀mọ jáde lẹ́nu. ẹ sọrí èmi ti mi lé iná sórí lórí ọ̀rọ̀ rẹ mo lè ṣe part one two three four and five <laughs> lórí tẹ̀ nígbà tí wọ́n mú yín dé yìí tẹ́yìn náà wàá dògé tọ́tọ̀ wọ ọwọ́ tírí kọta ọtún wọ sándà láì sọ lọ́dẹ irun wo lọ́gẹ̀ yìí lónìí àwọn ìbàdí tẹ̀yàn dé Panama yìí <laughs> sorry ìwọ náà fẹ́ mọ̀ ṣe báyìí bọ̀ káàkiri àdúgbò láéláé I cannot grieve for you. ìtọ́jáde lẹ́nu rẹ̀ wà lásìmí. Ah, orí ẹ̀ pé o lè ṣiṣẹ́ àwọn ṣebí àwọn pẹ́rẹ́ǹtì rẹ lo kíní ìbora túrà ìwọ tó lo túrà tó wá pupa ìwọ pè mí náà wàhálà ọmọ àlìmọ́ obìnrin bẹ̀rẹ̀ sí dá lórí ìgbà tí wọ́n kọ owó èmi nìwọ́n bá yí pé ọ̀wàlà sọ̀dà ọ̀rọ̀ kan dáa lójú ara rẹ̀. sígèètì ẹ kò jẹ́ ń bọ́ta kí n tiẹ̀ ah, bínú lè ṣiṣẹ́ tó mo sì jọ́gà rẹ̀. Ah, ah. ó lọ sí ọmọ ẹrù ìwọ tó yẹ pé ọ̀gá lówó pé káyé yín má bàjẹ́ kán ní kán mọ fún yín ní owó oúnjẹ ṣé tọ́lípọ̀ fi kí sí ọjọ́ kan tí fi àjọ tó jẹ́ pé ìta lọ sùn. ṣé èmi lọ mẹ́rù. Ah, ọmọ ta ta ni bàbá rẹ lẹ. èmi lọ mẹ́rù. ta ni bàbá rẹ sẹ́. olùsí náà ni olùsí náà ń dérò. ẹ máa sàsọ. yọ mú ìdílé rẹ dùn àjọ. Ah. ẹ mọ̀ mọ̀ sà. ẹ ẹ mọ̀ mọ̀. ẹ ẹ mọ̀ mọ̀ sà. 干啥？在哪个位置？哪 h ó kéde ẹ káàbọ̀ sá kéde bó dábàá tó ń ṣe lẹ́nu gate bẹ́ẹ̀. ẹ eh, mo ní kí n bá yín wo eh, mìíràn kó eh, gate mi sá. nǹkan ń ṣe ìwọ ló má bá mi gbé <laughs> uh, what have you been doing. ibẹ̀ náà ni sá. kí ni nǹkan tí o ṣe látàrọ. Ah, <laughs> èmi pẹ̀lú rẹ̀ à ń sọ̀rọ̀ ni. sẹ́rí bọ́yọ̀. okay then come here come here. Yes, sir ọlọ́run mọ̀ jẹ́ kí ẹ̀dá mọ ọmọ àṣírí ọ̀rọ̀ àmín ẹ̀ lè bí pé òkèèrè òkèèrè rẹ̀. Did you say that? ọ sọ bẹ́ẹ̀. èmi náà béèrè lọ́wọ́ ẹ̀. òkèlè ṣé o pè lẹ́rú. ìwọ pè mí lẹ́rú. Ah, ah. slave ni mo pè mí o pè lẹ́rú. àbí sometimes mo máa ń wáyé bẹ́ẹ̀. ibi tá a ti rí òkèlè náà oníṣègùn kan fún àwọn tó dísẹ̀ bẹ́ẹ̀ náà. Ah! níbi ìyànà pàjásà. níbi tá a bá láàtọ́ láti ti nígbà yìí máa ń ṣiṣẹ́. ìgbẹ́ láti rò ní ọ̀dọ́kùn ìṣọ̀nà irú. ọ̀gá sà ṣé pé ẹ rí òkèlè náà rí ti gẹ́gẹ́ jẹ́ ńlá. ó wà ní ìdílé ọ̀dì bàbí àti. òkèlè má máa sọ̀rọ̀ púpọ̀ rẹ̀. ó kẹta. ìyàwó tí ẹ bá sọ̀tà tó fọlá yìí jẹ tólú ẹ sì ti ní ọ̀gá sì jára kì í. ọ̀dà bíi ìyànà pàjásà. 服务费？费用？哎，干么事？那种发票？那证明是我当年给高娃学那几笔钱。 oh come on exercise tó bá fẹ́ ṣe yẹn wá wọ gym náà ó fẹ́ fi aṣọ ṣe exercise ṣáà láìkí wàhálà má ò bá work ara ẹ̀ and um, irú màmá tó wá ń píkì laundry wa ẹ̀ wàá jẹ́ kókò máa re mí jẹ tó bá paṣọ fún kò fọ̀ bí torí every month ó ti ní certain amount of money tó ń lọ sápò màmá yẹn hmm? má fọṣọ fún rẹ mọ́ ṣe bọ́. anyway kúṣẹ́ mo béèrè náà ló ń fọṣọ mi àdúgbò fọlá àbíṣẹ́ ọ̀rọ̀ ṣé mo ní nǹkan tí máa jẹ. bẹ́ẹ̀ sà mo bá sà. Kọ́lá. Ṣé ó dẹ̀ dá ẹ lójú pé o nífẹ̀ẹ́ ọmọ ẹ lóòótọ́? Bọ̀dé wà ní tọkàn láì dé sí wọn á jẹ́ ọmọ kékeré Ṣé mo wá ní nǹkan tí mo fẹ́ ni? I am telling you for the first time in a very long time, I am in love with a woman I can even talk to. I love her. But Kogbenoru now. Sit her down, talk to her, let her know you have feelings for her. You're not getting it. You're not getting it at all. You got me fẹ́ gbogbo ni pé mi fẹ́ kọ́mọ yẹn rí mi me. You be torí mo ṣe wọ́n lórí mo wá fẹ́ take advantage. Advantage bíi ti báwo? Ojú ló mọ ohun tó yónú. Ìdodo ni dájí ara. Ọpọlọ ẹ̀rí ibi tó tutù. Ó fẹ́ fi ibi tó tutù ṣe ibùgbé nìyẹn now? Oh no, Bode, you're missing everything that is exactly the point i'm trying to make mi fẹ́ iṣẹ́ lọ́rọ̀ ọpọlọ ríbi tó tutù bá sí mi fẹ́ kó rí bí ohun hó mi i just want her to love me the way i am in love with her now. kọ́lá that girl tó ń sọ yìí she looks like a blonde girl ọ̀tọ̀là yọrí ọ̀tọ̀là yọrí emotional feelings tó bá love ẹ̀ àgbà tí ó bá nígbà ni ò ní gbà á rí ẹ gẹ́gẹ́ bí olóore ẹ̀ for life just give it a try man. bọ́dẹ̀ mi fẹ́ dàgbà yẹn mi fẹ́ ṣoore kìdẹ̀ lóṣòtì mi fẹ́ dàgbàyà mi fẹ́ àrífín. àrífín wo ni àgbàyà bíi ti bá wò sọ fún náà àbá ṣàkátà padà làgbà sí tọ́nà tó máa ṣomi kó ṣomi tó máa ṣẹ̀jẹ̀ kó ṣẹ̀jẹ̀ just call her sit her down talk to her eh, get the one outcome just try it. Give it a try, guy. Come on. Huh? Come on in here. Let's look. Bob. You know what? No, I'm hmm. fishing. ó ní láti fọwọ́ ọ̀ka rẹ̀ I want tó máa ń tẹ̀ sáwọn nǹkan tó ń ṣe. okay um, why did you go in there um, get a chair kò gbé drink got á kájọ chill. tí àwọn ìbálẹ̀ dé sí ọ̀fẹ́ <laughs> nǹkan ṣe é. wọlé ṣé mo introduce ẹni kankan sí ẹgbẹ́ níyàwó alámbà mo ò níyàwó ni. Oh, serious. Mo understand tó bá fẹ́ bá mi jókòó. Ìdílé tó ń dọ́gbọ́n pẹ́rẹ́ sọ tó bá lọ wálé, ta ló wálé? Ó ṣàfẹ́ jókòó àmì. Ẹ kú jókòó. Èrò rere lèrò mi o ẹ̀rọ mi já sí rẹ̀ lèmi ń fẹ́ èrò rere lèrò ọkàn mi èmi ò bá tẹ nìkan jẹ́ èrò rere ni èrò mi. Kẹ́hìndé. ẹ káàbọ̀ sá ṣáàṣì sá táìwò gan mo wà ní bedroom nígbà tí fi dé sí living room mi ò gbà mọ́ mo dẹ̀ pé nọ́mbà ẹ̀ wà sísọ kò dé sọ́pítọ̀ lọ fún un. Eh, mi ò mọ ibi tó lọ sá. ẹ káàbọ̀ sá. ẹ káàbọ̀ sá. Táíwò wọn ló jáde nílé wọn pe fóònù rẹ switch off tí wọn máa ń jáde nílé wàá sọ fáwọn aráalé kọ́lé mọ́bí tó máa wá ẹ sí ọlọ́mọ ẹ̀ka ara burú náà. ẹ má bínú sá. sọ̀rọ̀ ẹ̀ ṣàlàyé mi láìkẹ́ o eléyìí tó ró dédé tó kàn dúdú wá boyfriend bá àbí. òun mọ̀ pé mo máa ń lọ sọ́dọ̀ yẹn ní ìsàkó tó wà junction bẹ́ẹ̀ ni wọ́n assist láti máa wá ṣe olùkọ́ àkóso wọ́n máa ń ṣe. iṣẹ́ tí mo kọ́ ní. ọmọrin sísá lóko sáfìà ní lábàwá sá ọmọrin sí. lóko champion yìí. bẹ́ẹ̀ sá. gbọ̀ngàn yìí mo rí yìí mo fẹ́ kí mo bá yín ṣe ìbọn tí mo mọ bí màá ṣe sọ fún mi. ah no mo ní stylist tó máa bá mi ṣe o okay we can put you to test. Um, tó bá ṣe pé lóòótọ́ ọmọrin ṣe ẹ́sítà tó wà lórí mi wàá rí pé òun nìkan náà ni máa ń lò uh, mo fi ṣe. Uh, like an identity fúnra mi ni so tó bá mọ ń ṣe lóòótọ́ ọ̀nà uh, ìníṣẹ́ láàrọ̀ wàá túrùn wàá wá dì tó bá ti lè rí bẹ́ẹ̀ àwọn nǹkan tá a máa ṣe sọ̀rọ̀ ṣọ̀. mo lè fi owó sí yóò rí owó sí ọ máa rí bẹ́ẹ̀ ṣọ̀ àwọn ah, trust yẹ. ẹ bẹ́ẹ̀ tí kìsà fún ní ṣọ̀ọ̀bù tiẹ̀ lẹ́. àbí tẹ́ kìsà. mo sáà ń pè é mo ìnífẹ̀ẹ́ wa bó ṣe lọ ó sì wá bá mi ní bẹ́ẹ̀dúrúmù ọ̀sán fún mi kó jáde. nígbà tí mo bá mo ṣe dé kọ́ ìfọ̀ yíyan wa ni kò máa sọ fún mi wá sọ fún mi. ẹgbẹ́ fine ah, mo ṣọ́ọ̀pù tẹ́ bá délé hmm. ọ̀kan yín máa ti fún yín ní extra owó pé kẹ́ ti wá fún mi ẹ ti gbọ̀rọ̀ jẹ́ torí àtìgbà tẹ́ ẹ ti ń ṣe ni mo ti wò pé mo máa láìkẹ́ mo dẹ̀ á láìkẹ́ nígbà tẹ́ ẹ ṣe tán àìbá ah, ti ṣe gidi lẹ́sẹ̀ ṣé wàá rí fẹ́lẹ̀ tẹ́ ṣe èmi gan máa fún yín extra money. àìṣe ah, <laughs> ọ̀rọ̀ ọlọ́kan yẹn lẹ́kàn fi gbọ̀rọ̀ jẹ́ ah. torí mo ìwà èmi kàn ṣe irúfẹ́ lẹ́dàá mi ni mi ò ṣe fọ́kọ mi o lọ́kọ mi ò gbádùn kò ń ṣèyàn gidi ẹ̀ náà ọkùnrin tó bá fẹ́ ìyàwó kalẹ̀ sílé tó kàn abandon ni tó ń sọ pé torí pé òun ṣiṣẹ́ kiri tí òkè wálé wá mójútó ìyàwó ẹ̀ tó máa lọ fóṣù méjì oṣù mẹ́ta ẹjọ́ sọ́kùnrin gidi kan nìyẹn ah, ṣé mi ò lọ́kọ gidi kan lé o èmi kàn ra oúnjẹ ayébi kiri òye wà mí ìṣerun fọkùnrin kankan. Ọlọ́run ṣàánú àwọn ènìyàn iṣẹ́ náà ẹ ṣáà máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ hmm. Ọlọ́run àmà bá yín ṣọ́ wọn lọ ṣọ́ wọn. Ah. so òkè bàbá wa máa wọn rẹ ní wa àdéhùn máa ṣe yí dáadáa facials everything ìpè máa ṣe ní kí n dé beauty salon. problem ẹ má wọlé. kò sí wàhálà kò sí wàhálà ẹni gọ́ọ̀mì dẹ̀ ní wàá ṣe ní ọdún méjì ọ̀dọ́ yìí màmá ní wàá ẹ ṣe mà all right ok ẹ ṣe gan-an yẹn sàn. lẹ́bí tí ó sọ pé òun máa wá yìí. fact mo ti lè wa ọkọ̀ dé express ṣe tí bá gbé ọkọ̀ dé express ṣe ah, àwọn ọmọ pé èèyàn kan náà ti wọ express. are you sure. bẹ́ẹ̀ ni sá. okay sori mọ́tò yìí mo ṣe ra ẹni lóòótọ́ ọ̀gbọ́n ra fúnra uh, since to ti pass exams ẹ̀ tó dẹ̀ ti wọ university I decided to buy you this car so I got it for you. Thank you ẹ̀rọ mọ́tò fún mi ọlọ́run ṣe fún mi ìdí fọ́ọ̀mù sórí inú ọgbà ọgbà institution intimidation máa ń pọ̀ bẹ́ẹ̀ operation máa wà bẹ́ẹ̀ so that a lè fèsì ilé ẹni kankan ní intimidation. ikọ̀ ìsẹ́lẹ̀ gbà àwọn gbà àwọn ọmọ ọkùnrin kan mọ gbà. ọ̀bẹ ni mo fẹ́ sinmi. Ah, ẹ̀gbọ́n ah, i'm so happy. àwọn Okele open the gate. ọ̀rẹ́ mi bóò ní nǹkan Ah, uncle. Hello. Hi, sir. Ṣàlàáfíà ni ẹ káàbọ̀ sá. ṣé wọn bá ẹ ká sọ. ọ̀rẹ́ mi ti máa ń sọ fún yẹn ọ̀lẹ́lẹ́. underestimation nìkan tó máa ń sọ fún mi ó sọ mi pọ̀ rẹ̀ fa ìgbọ́dọ̀ ọ̀rẹ́ mi um, ọ̀rẹ́ ẹ̀ fáǹdì bó ṣe ròyìn fún mi lọ ṣáláfíà lẹ́wà. àdúpẹ́ sá. ó yọjú sí mi láàárọ̀ láti fẹ́ràn àbọ̀ mi ṣá. ìfẹ́ disturb mi láàárọ̀ yìí nígbà tẹ́ ẹ̀ ṣe sùn. ó sì ṣe tẹlifáì ra ó ṣáà rí nídìí ọkọ̀ kò tiẹ̀ bẹ̀rẹ̀ sọ fún mi nídìí lọ́kọ̀ mo rọ̀ bọ́ kò pariwo iṣẹ́ ọ̀gbìn olùdẹ̀já kọ̀ ọ̀kọ̀ wọn kò sí bá ara ọ̀sẹ̀ àtọ̀rẹ́. Let me look up. No, no, come on, please. Please, come on, take it. That's it. Have a share. Ah, see that. Ah, all right, later. Ibo ló ti rí áńgẹ́lì tó wọlé tó jáde ẹsẹ̀ tó kàn ń jáwó fún wọn dà. Ṣé olóma lè mọ̀? tí mo rán hẹ́pì ní àti kejì mi ṣé òun kọ́kọ́lá ní òun rẹ̀ náà ó mà dábọ̀ mo fi kọ́ ọ pa ẹ wá tó kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin wa kò sí ìyàwó ta ṣe jẹ́ sí ẹ pa òun fún hẹ́pì ní àti kejì mi náà sùn. ọ̀rẹ́ mi olóhùn máa jẹ́ gbé oúnjẹ alẹ́ kó fún olóńgbò jẹ kí ni nǹkan tẹ́gbọ̀n ẹ̀ ṣe tí ò fàárọ̀ dùn jọ kí ni nǹkan tó tún wà kiri kí ló ń wá lára ọkùnrin tí ò sí lára ọmọkùnrin tó ṣẹ̀ jáde ó lówó lọ́wọ́ ó làwọ́ ó tún dá lọ́mọkùnrin kí ni mọ́tò kù. Ah, ó máa business ọmọ àfibíṣọ́ lórí ló máa pè mí náà báwo ló ṣe máa expect pé kí n tó ṣe fún àwọn ọkọ sí ìbẹ̀rẹ̀ náà. ṣé bá ṣàǹfààní olóńgbò ọkọ tèmi tèmi fẹ́ yẹn tó máa rìn lọ bí orí tó ṣọ́ọ̀gì ṣé irú yẹn ló fẹ́ ni. ṣe tèmi nírẹ̀ tòrọ ọmọ ayé wọn burú jáì ìwọ tó ṣẹ̀dá mi wáyọ̀ ìwọ tó ṣẹ̀dá mi wáyọ̀ ẹlẹ́dá wá gbà mí ọ̀wẹ́ ẹlẹ́dá gbà mí àkọ́dá. olóògùn pàtẹ kò gbé oúnjẹ alẹ́ kò fún olóńgbò jẹ kí ni nǹkan tẹ́gbọ̀n ẹ̀ ṣe tí ò fàárọ̀ dùn jọ kí ni tó tún wà kiri kí ló ń wá lára ọkùnrin tí ò sí lára ọmọkùnrin tó ṣẹ̀ jáde ó lówó lọ́wọ́ ó làwọ́ ó tún dá lọ́mọkùnrin kí ni kọ́tọ́ kù. àbí kí n ṣe nǹkan tọ́rẹ́ mi ni kí n ṣe ládùúgbò wàhálà máa yí lórí wa. kí ló ẹ wá ta ni. olè olè sọ mọ olè wọ́n ti máa ṣe nìyẹn. olè wọ́n ti máa ṣe nìyẹn aláàtìṣe mi á mà ti ṣe àárẹ̀ rẹ̀ hàn báwọn kọ́sítọ́mà kan wà tẹ́ pé èèyàn ló máa fẹ́ kó ṣe irun fún un irú wọ báyìí mọ̀ pé ẹlòmíì ò ní ṣe irun fẹ́ lálẹ́ òun gbà ó ní kí n try báyìí kí n ṣe irun fẹ́ nìkan báyìí mo fẹ́ ṣubú ní kí n máa bọ̀ lọ́dọ̀ ẹ̀ kí n wá rìn lọ. ìyẹn lágbára o lẹ́nu àárọ̀ yìí tó dé ṣọ́ọ̀bù náà ni gbogbo ilé ti ṣẹlẹ̀ ìgbà tí ó dẹ̀ ti wá rí ibẹ̀ instead tó ṣe ń bọ̀ lọ́dọ̀ mi bíbá kó o ṣe kúkú yà sí hospital kó lọ wo nǹkan tó ń ṣe. èmi ò pe òun yẹn tó bá dẹ̀ dúró lé máa dé. ẹ ṣé lẹ́yìn oyè tó ń kọ ẹ̀ ṣé kò ń ṣe pé bóyá àyà ń rìn àbí nǹkan. Ah, àyà máa ń rìn náà tí má tó wá oúnjẹ báyìí mi ní lè jẹ. ẹ wọ́n Congratulations. Thank you. Ah! I'm so happy for you. Thank you. Before fi were wọ ọ̀rọ̀ àwọn Yorùbá tó ní akẹ́kọ̀ọ́ tó jẹ́ You know for sometimes I've been waiting uh, for the right time and the right woman. So in this time, mo máa wọ ọmọ yẹn closely and wípé eléyìí wife party. <laughs> Ìwé náà mọ̀ kọ́kọ́ gbà, owó jùlọ sọ́jà rẹ̀. <laughs> this is water it calls for celebration champagne ni champagne a man pour pọ̀ ó mọ̀ náà. wọ́n tó bèrè remember. Okay, we pour champagne. you see because of my unborn baby tí doctor to sọ fún wa pé um, ọkùnrin ni mo come to the mi gbogbo ọtí tó wà so that one will be your You're busy, I'm busy. Okay. What now? Let's go out. Let me take you out. So can just. Wait, can't wait, man. Come on, congrats. Imagine ní business mi àti kọ́lá ti ń ṣe tí kì í ṣe tí kì í ṣàná a máa pa owó yìí a máa pín dọ́gbadọ́gba ni all of a sudden ló kàn bẹ̀rẹ̀ sí ní kọ́jú mi sóòrùn alẹ́ ni kò sẹ́tù mi mọ́ ẹ tó bá dẹ̀ ní kéèyàn bá jẹ òyò téèyàn bá dilẹ̀ ọmọ kò léwọ̀ náà mi ò ní kéèyàn bá rẹ̀ dilẹ̀ o tó bá ti di kó fẹ́ máa rẹ́ mi ta I will fight back ẹ wò ó fẹ́ kí n bá mi wá àwọn ṣe sí. Ah, tó bá kábàámù dáadáa fáráò ní kó máa pa ogun àbọ̀ ìkéré nítorí kí mọ́sẹ̀ ló máa bá wálé ayé adélòkèdè mọ́sẹ̀ gbélé ayé pẹ̀lú rọrùn tó bá yẹ pé ìpọ̀ ṣo wọ́n fẹ́ fà omi tí ẹ kó máa lè gbélé ayé rọrùn pẹ̀lú kéré níwájú ọlọ́run náà. báwo lẹ ṣe bá mi ṣe báyìí. ọ̀rẹ́ ẹnu òfin oníyànmíyàn ọ̀rọ̀ gbogbo lórí ewu tá a bá ti mú iṣẹ́ ti kì í ṣe nínú ló wà nípa wa actually kì í ṣe pé bóyá mo ní owó kan nípa mi but màá ṣètò mi dáadáa àtún òun ló àdúrà ṣe. báwo ah, kò lè rárá o kò fọ́ gbogbo àwọn details ẹ̀ sórí email wa just consider it. tó bá jẹ́ pé details yẹn nǹkan kékeré ni màá fọ́ details ẹ̀ sí mi màá dẹ̀ fọ́ àwọn pictures ẹ̀ clean and clean wọn kọ́kọ́ mo fẹ́ kẹ́ ṣe ni mo fẹ́ kí ṣe yẹn neat mi dẹ̀ fẹ́ kí ní traces of suspicion kó wà rárá how do you understand? <laughs> látijọ́ tí mo ti gbọ́ pé èèyàn kù tí gbogbo ti dẹ̀ ń gbọ́ tó ní ọlọ́ọ̀bá ló pa ọlọ́ọ̀bá ló pa tí wọ́n gbọ́dọ̀ bá rí ráyé kó bọ́ sí ọlọ́ọ̀dún kan láàánú. ẹlẹ́dá wá gbà mí o e. àkọ́dá wá ṣe tèmi. ó ga ọ ó tiẹ̀ fẹ́ gbà rárá ojú ẹ̀ kàn dán ni. ọlẹ́ ọlọ́ọ̀lọ́ra. Eh, olóyè tiẹ̀ yìí ni mo rí o tó ń dán báyìí mm. ah, ọlọ́run ó tíráì gan àwọn olóyè ayé ìsìn wọ́n máa ń wọ̀wọ̀ ni ẹlòmíì báyìí kàn wọ́n ṣe jákujàpọ̀ ni nítorí pé olóyún gbogbo imú àtètè gbogbo àtirẹ́pọ̀ gbogbo àwa fẹ̀ gbogbo àrí pọ̀ṣọpọ̀ṣọ ìwọ ló fún àìtí gbogbo ẹ̀ sẹ́ẹ̀tì tó tó tó sẹ́ẹ̀sì. ànígbà tí mo bọ̀ báyìí mm. ṣé ni mò ń gbọ́ pípípí tí máa wẹ̀gbẹ́ àṣà ń pè mí ní ìwọ̀nba tó máa ń polówó. Ah! àwọn èèyàn sinmi gan lu èkó síbi tó lè ti bọ̀ bó jẹ́ nu wo sàlẹ́sà náà ni wọ́n rẹ́dí àti fèsì. bàbá yìí kọ. ọ bàbá wèrè ó mà ti rìn lọ bí orí tó ṣọ́ǹgì kò ń gbélé ẹni tó ti ṣe é pè fún. èyí change colour ṣáà ọpẹ́ náà ló gbà ẹrọ àyà ẹkújọkọ ṣé dáadáa ah. àlejò ńlá lè ṣe mí. Ah, ó ga jù ríta jọ tó bá fi ogún ọdún tó bá fi pilẹ̀ ìwé ọdún wo gan ló tún fẹ́ jájà látàrọ̀ tó ti ń ṣe ráìsì ìgbà ọdún tó fẹ́ jiná kí ló ń ṣẹlẹ̀ báyìí pẹ̀lú oúnjẹ tó ń ṣe. ráìsì ti rẹ́dí ma ọbẹ̀ ni mo sáré gbé kánú. mi ò gbọ́ ìwà. mo gbọ́ ọbẹ̀ kánú ma. ó bẹ̀ gbé kánú. bẹ́ẹ̀ ni ma. Ah, ọlọ́run àpọ̀ ẹ̀yọ̀ ṣé kí ọkọ dáná fún mi jàre. alright ma mo ṣe ìdẹ́ tán bàbá yìí. Ah! ṣé orí ọ̀rẹ́ mi wàá jẹun kó tó lọ mẹ́. kí ni ìmọ̀ tuntun ah. ẹ̀yin níná ń bì àwọn oníná ládùúgbò wa. Ah. máa kó bọ̀ ń bì. kájọ wa máa gé àpọ̀ mi máa wá wọ ẹ̀ ní. <laughs> irọ́ rẹ̀ mi ti security gateman ni ọlọ́pàá. ẹ̀yin ni gateman. ọlọ́pàá ni àwa láti Yorùbá police station àkọ́fẹ́ ṣe investigation lẹ́rọ̀ tó ní. kí lè mọ̀ pa ikú Mr. Fọlá. ẹ ẹ sẹ́rí ẹ ẹ̀dá kan ọ̀kan ọlọ́pàá ṣẹ̀dá ọlọ́run ò ní bá yé yín jẹ́ sẹ́rí nǹkan tí mi àti tí omi nù kan yín kọ́ ọlọ́run ní fọwọ́ bàjẹ́ kan èmi ọmọ kankan pa ikú ọ̀gá o àkànṣe àyẹ̀dẹ́jì la bá pé ọ̀gá ti kú eléyìí tó kàn jẹ́ yà lẹ́nu bẹ́ẹ̀ ni pé Eh, gunshot eh, ojú ìbọn la rí lára ọ̀gá tó ti yé yín ṣùgbọ́n èmi nígbà ilé ìwà ó ní òun mọ̀ ń sunú lé. lóòótọ́ ni yàrá sàrẹ̀ lèmi mọ̀ ń sùn èmi ti sùn lẹ́mí ọmọ ọkọmọkànjí láàárọ̀ àti nígbà mú òjì bàbá òkú ọ̀gá. ìgbà tí stéèjì ẹ ṣẹlẹ̀ ìbò lè wà mọ́ ẹ. wọ́n ní nbolo wa. ìwọ náà ń bi ilé ìṣẹ́fẹ́nu géètì lọ wà. Ah, ibi ẹsẹ̀ rí ibi báyìí gangan ni èmi wà ibi bíi láì lè máa jókòó sí òun ní sunú lé sẹ́ẹ̀rì kò tiẹ̀ lè mọ̀gbà tí wọ́n pa ọ̀gá tó rò òrùn bàjẹ́ tó bá sùn báyìí tí ó máa rún gidi ni o tó bá rún nulẹ̀ a máa jí níbi torí. Um, ẹyin mélòó lẹjọ wọn lé ẹyin àti balẹjọ gbé lé. màdàmú mm, náà ni àmọ́ wọ́n ti jáde yàtọ̀ tó sì tún kù onírìn àrè náà ti rìn lọ orí tí ń san gi. onísọ ní ilé gbogbo ọgbà. kò sí gbogbo ẹ̀ ó ṣe dandan pé tábà ti parí ìwádìí wa tán investigation wa àá pè yín àmàrí wà lágọ̀ọ́. ẹ má bínú náà sẹ́rí ẹ wọ́n tún mú fẹsigéṣàn wa sẹ́rí bí mo ṣe wà ẹ àmọ́ kankan pa rẹ̀ nǹkan tí mo mọ̀ ń pa rẹ̀ nígbà tẹ́ bá tún mú fẹsigéṣàn wa ó tún di pé àwa àwa tá à ń gbé báyìí àjù báyìí náà. ẹ má wọrí ẹ bá ti parí investigation wa màá pè yín. ẹ wo òní yóò yóò fà yín sí ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ sà lẹ́sà àwọn kòròkò ìpè tó ti kú tó bá tó pè mí àti ìṣòro wọn náà wá kọ ọ ní pé kí wọn béèrè lọ́wọ́ èmi èmi bá yín sunú lé. ìwọ kọlọ lẹnu gẹẹti bí ẹ bá wọlé kò yẹ kó rí àná. mo mo rò kó rẹ tọ tọsẹ kẹbi èso gbòǹgbò ṣé ibi bá tẹbi jọkọ e, e, èmi fẹ́ mọ̀ bóyá wọn yìnbọn nù èmi ti sùn. E, ọyẹ olórun òfò bàbá kọ́lé nígbà tó yẹ pé ọmọ àrùn ohun ìyá. ìwọ náà ṣé ìwọ tó wà lẹnu gẹẹti wúwo ìwọ rẹ ni wọn pé èèkàn wọlé. èmi ń rí wọn. wo sẹ́kẹ́sẹ́kẹ́ báyìí wọ́n mú gàdé wọ̀ 你。 muere. bọ́ọ̀dì sí treatment náà fún mi bóyá kẹgbẹ́ lọ sí ibòmí fún ìtọ́jú tó péye. ṣé o ṣá ti kú ṣá tó tán. lọ wọn ti kú. ẹlẹ́dá wá gbà mí o àkọ́dá wá ṣe tèmi. ṣẹ̀dá mi wá yọ̀. ìwọ tó ṣẹ̀dá mi wá ẹlẹ́dá wá gbà mí o. ẹlẹ́dá gbà mí. àkọ́dá wá ṣe tèmi. àkọ́dá Come around. I need you, I need you. I need you, I need you, I need you, I want you, I want you. I want you, I want you, I want you, I need you, I need you. I need you, I need you, I need you, need you. I want you, I want you. I want you, I want you for my body. wà ókè ni. báwo lára mi kí ni mo ṣe fún ẹ tó fẹ́ pa mí. Ah, kí ló ń sọ ìbáwo ni màá ṣe fẹ́ pa ẹ́ mi lè pa ìnà wọ ìkejì mi I can never do that mi ò lè fà ṣe láéláé. jẹ́ tán. ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. mi tó lọ lóòrùn tó lọ lọ mi ìmọ̀mọ́ sí ìmọ̀mọ́ sí àwọn ọ̀rẹ́ mi àwọn ló force mi. ẹ bá kó bá jiná tù ẹ bá ara wọn gún sí i. gbọ́sà láyínà tù kan báwọn gún sí i. gbọ́sà láyínà tù méjì báwọn gún sí i. bóga láyínà tù ríjì ríjì kó àná láyínà tù láyínà tù. rajinatu rajinatu rajinatu rajinatu rajinatu kan báwọn gúúsù mi kò ní sọ fáwọn gúúsù mi. mọ̀lẹ́mọ́lẹ́ kó sùgbọ́ à pẹ̀lú sí mi jésù mọ̀ ṣe mírẹ́kù kò mọ̀ sáyíkà tó rẹ́kù. báwo ni. mo lọ sí irú àwọn èèyàn báyìí ẹ wọ́n ṣòṣì nínú ilé onílé tó bá jẹ́ nítorí ilé ló ń bọ̀ nǹkan. our friends wá ní lálejò ni. wá jẹ́ kí n rí Hey guys, I love you, see you, I love you, see you. Enjoy your ride. <laughs> Over the test! Ṣáwa ni ọ̀rọ̀ báyìí. Òkè bá ti ń rẹ́rìn-ín ti bí mi nìyẹn. Ó yẹ kó ṣe sí ni o. I was not good now. I was not fun. She don't, she don't provoke me. Hey guys, ọ̀gá o, ọ̀gá gan. Ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ yìí tèmi, mò ń bọ̀. Ẹ jùlọ kó tó ṣẹlẹ̀ wá ń tà. Màá fún yàgò tí bá tó bójú wa jẹ́ ó wà ń fílẹ̀ pé mi ó bójú wa jẹ́ wa tó fẹ́ mọ ni zaga zuzu ló kíkiri ló kí nǹkan tó ń ṣẹlẹ̀ gan wà pa mọ́ why can't you go straight to the point ṣẹ̀rú ń báyìí láti bá ọ̀bọ ìsọ̀rọ̀ ni ẹ́ bàdí mi jọ òun bá ní lóhùn ìkejì ẹ ti ṣẹ̀ wá a lè máa dá ṣẹlẹ̀ àfọ̀ because òfin tó mú e légún òun náà ló mẹ́lẹ̀ hàn so wọ́n máa jẹ́ nìyẹn. zaga zulu abẹ́rù ìrẹ̀lẹ̀ mo bẹ̀ ẹ́ ìkejì mi ò mọ ìrẹ̀lẹ̀ èmi gan tí mo jẹ́ kejì ẹ̀ ká ló mọ̀ ní lóko tẹ́bí sí rí ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ fún nǹkan tí ìkejì mi ṣe mo fi ń dá ilé mi dùn pé mo máa finance gbogbo ilé fún odidi oṣù ẹ dáríjì kejì abẹ́rù fún mi. Hey guys, what happens? Èyí kẹ́kọ̀ọ́ àgbẹ̀ yẹn ní ìgbàgbọ́ tí because kíjẹ́ ní ìpínlẹ̀ wa ni tó bá mọ̀ wá ní kò ṣe bẹ́ẹ̀ fún ká dáríjì. to síwọ́n tó jẹ́ dáríjì kíjẹ́ gbogbo ló ṣe àwa àwọn àdé máa bójú ẹ̀jẹ̀ àdé máa yẹ kó yẹ pé sẹ́ni bá ti dán wo máa gbà lọ ni etí ìdílé ara mi mo fi gbọ́ ẹ̀jẹ̀ àìsí ẹgbàgbé ni láti kejì ẹ sọ fún pé kọ́lá ti wíìlì property fún un ṣé nítorí owó àti kí ni wọ́n fún un lọ́yẹ́ kìkì á máa gun àwọn gàràgàrà bì ó dà ẹ sọ fún un ìgbé kó sọ pé mo parọ́ mu ògbógbó ló dúró yìí. Zaga! zoo. kò ní ṣe fún wa ní pé kọ́lá ọkọ̀ pọ̀ ní drop him. Ah! confam. nítorí ọlọ́run mo bẹ̀ wọ́n inú mi kẹ́ mọ́ sí ẹ mọ́ sí mi. nígbà tí mo fojú olóore mi lógi ni wàláì tí bá ṣe ọlọ́run ó bínú sí mi láyé á tún bínú sí mi láti kí àmọ́ mo bẹ̀ nítorí ọlọ́run inú gọ́tà pátápátá lẹ́nu ti àánú ló sì wá ẹ̀wọ̀n ẹ mọ̀ jẹ́ kí n fi tèmi kó bẹ́ẹ̀ yẹn lẹ́nu mo bẹ̀ nítorí ẹ̀wọ̀n. bọ́ọ̀dù ṣe wàá fi ẹ̀mẹ́ síbẹ̀ abẹ́ màá wọná ẹ̀ tó tún fẹ́ gbà wọ̀ ó wà ló ń jọ̀sùn. sori gbogbo kúta wíìlì fún kẹjì ẹ ó máa di títí wá ní. kẹ́ni kí ló fẹ́. What's all this? Sorry about what? Wait, wait. gba lọ́wọ́ mú yẹn ẹ̀ ń bọ̀ wá ṣe nǹkan fún àṣírí ni ah àṣé wọn lọ́pọ̀ ga tó wo bẹ̀rẹ̀ tí wọ́n tó jálẹ̀ yìí ẹ̀ eh! ìwọ́n máa jọ àṣé kò sí bá ṣe máa dáṣọ fẹ́lẹ́ tí ò ní gbé ilé ẹ̀rọ fún ah ìwọ́n máa jẹ ọ̀rọ̀ òde òkè lọ́bọ̀ òkè ń wò ẹ́ ọ̀nà eh, gbogbo nǹkan tó ń ṣe yìí làwọn ayé máa gbọ́ òun ṣàwáyé nìkan délé tìrìbùn àgbè bọ́sẹ̀ tìrìbùn àgbè àmìlá tìrìbùn gan-an ó máa gbé ní ìta wà ẹ́ eh, àṣẹ bó ṣe fáìtì mú wa ní ṣe bàjẹ́ sí ìwọ